good afternoon my people this is your girl mashallah gist tv i am here with another gist please if today is your first time on my channel please um try and subscribe to my channel press the notification bell so that whenever i post any gist you can get it and to my old subscriber i say thank you god almighty will bless you okay okay lọ́wọ́ yín máa lọ́wọ́ yóò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ bí a ṣe gbọ́ wọn princess adiola àti dr elizabeth Okay, ké wọ́n bẹ Queen Naomi pé kí wọ́n jí kí wọ́n jọ́ pé kí wọ́n jí lójú oorun wọn kí wọ́n jà adé wọn kí wọ́n jà fún ìfẹ́ wọn kí wọ́n jà fún kábíyèsí ẹ̀yin èèyàn lé gist nìyẹn o wọ́n ní um, queen um, princess adéọlá àti um, dr elizabeth wọ́n ní wọ́n pariwo wọ́n sọ fún Queen Naomi pé kí wọ́n jọ pé kí wọ́n jí ní ojú oorun kí wọ́n jà fún adé wọn kí wọ́n jà fún kábíyèsí wọ́n ní wọ́n ti dákẹ́ jù wọ́n lèèyàn máa ń fight fún relationship ni nítorí àwọn èèyàn burúkú tí wọ́n kóra wọn jọ sí inú palace tí wọ́n fẹ́ kúrò nínú palace wọ́n ní kí wọ́n jọ pé kí wọ́n jà fún kábíyèsí ṣé ẹ mọ̀ pé bí a ṣe gbọ́ ìgbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí fẹ́ àwọn obìnrin Queen um, Naomi ò sí nínú palace um, nítorí ìdí kan tàbí kejì nítorí pé kábíyèsí àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n bẹ̀rẹ̀ sí gbé àwọn obìnrin oríṣiríṣi wá fún kábíyèsí nítorí owó tí wọ́n ń gbà ìtorí yìí ni Queen Naomi fi bínú tán kó ẹrù wọn jáde tí wọ́n fi pálàsì kábíyèsí sílẹ̀ ní kábíyèsí bẹ̀rẹ̀ sí fẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ látòrí Mariam gbà tán fẹ́ in fact marriage Mariam ló fọ́ni jù alẹ́ ni wọ́n ṣe marriage Mariam wọ́n parí marriage Mariam wọ́n bọ́ sórí Elizabeth wọ́n fẹ́ Elizabeth kò tí ì ju few hours síra lára wọn bóyá ló pé twenty four hours tí wọ́n fẹ́ ehm, tóbi wọ́n fẹ́ yẹ tóbi tán wọ́n tó fẹ́ Ashley wọ́n fẹ́ Ashley tán wọ́n tó fẹ́ tèmi tọ́pẹ́ wọ́n ṣà fẹ́ wọn wọ́n tó fọ́ lórí Rónkẹ́ wọ́n ṣà fẹ́ wọn léraléra so ibi tí inú ti bí Queen Naomi dẹ̀ ti kúrò nínú palace gbà tó ti rí pé àwọn ẹ̀gbọ́n kábíyèsí ń gba owó lọ́wọ́ àwọn obìnrin yìí láti máa fẹ́ obìnrin fún kábíyèsí Queen Naomi bínú bí wọ́n ṣe gba Àkúrẹ́ lọ nìyẹn. Àkúrẹ́ ni Queen Naomi wà pẹ̀lú ọmọ wọn. Ìgbà tó yá tí Kábíyèsí bẹ̀rẹ̀ tí í fẹ́ wọn tán, Kábíyèsí rí pé àwọn máa láyọ̀ ni. Kò má ṣáyọ̀, kò má sì dìnnú. Bí Kábíyèsí ṣe rí pé, "Ah! Àṣé wọ́n trap àwọn wọ inú polygamys ni. Àṣé wọ́n trap àwọn wọ inú káwọn máa kó ìyàwó jọ ni." Bí Kábíyèsí so diola àti dr eh, princess diola àti dr elizabeth ní kí queen naomi dìde o kàn jà kàn jà fún adé wọn padà kàn jà fún ẹ̀tọ́ wọn padà torí inú àwọn olórí yìí ò dùn wọn ò fẹ́ kí wọ́n padà sí palace so gist tí anikamu wá fún yín nìyẹn o queen naomi òótọ́ ni princess adéọlá ń sọ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé kábíyèsí ti wá bá yín ẹ ti ṣètò ọ̀rọ̀ yìí pé kí wọ́n lọ ra ilé fún àwọn olórí bí wọ́n ṣe lọ ra ilé fún wọn tí bàbá kábíyèsí dìde pé kí gbogbo wọn kó lọ síbẹ̀ so wọ́n ní pé ilé yẹn gan pé baba kábíyèsí ni kò ní ìdí kan wò kán renovate ẹ̀ kán kó kán kó lọ síbẹ̀ kí gbogbo wọn máa lọ ipe èyí tán ṣe nínú palace ti tó so that Queen Naomi àti ọmọ wọn wọn lè padà wá sí palace So Dr. Elizabeth àti Princess Adeola wọ́n ní pé kí Queen Naomi dìde kí wọ́n gba adé orí wọn padà àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ti ṣe àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run right now Queen Naomi and kábíyèsí Aunt Adenikawo they were in London right now towards this evening I will bring the a eh, gist for London to you guys. God Almighty will bless you. Ẹ̀yin tẹ́ bá ti subscribe sí fídíò mi, ẹ lọ subscribe o, ẹ share kẹ́ like o, ṣe máa pé tẹ́ bá ń fún mi ní thumb up, lèmi náà fi máa post more videos fún yín. And if today is your first time too on my um, vi uh, YouTube channel, please subscribe, shares and like. Ọlọ́run á bá mi dúró ti gbogbo yín o, gbogbo ẹ̀yin tẹ́ wà lé ẹ̀yin tí ẹ̀ ń wọ ọmọ Ọlọ́run á fún yín lọ́mọ o ẹ̀yin tí ẹ̀ ń wáṣẹ́ Ọlọ́run á fún yín níṣẹ́ ẹ̀yin tí ń wá visa tẹ́ fẹ́ travel lọ sí anywhere in the world Ọlọ́run á grant visa fún yín o ọmọ yín ni o Mashola Gist TV kábíyèsí àti Queen Naomi láyọ̀lẹ́ máa dé láti London o ní agbára Ọlọ́run ìfẹ́ tó wà láàrin yín ayé ò bàjẹ́ o we love you so much my people thank you I really appreciate you God bless you all.